tòtí ẹ máa lọ sáwọn ọdún ṣẹfìríyà yẹn tẹsẹ̀ rí o Tanzania ṣẹfìrí wọn tẹ̀lé bẹ́ẹ̀ tẹ̀lé yẹn náà. alimami Abu Hanifa rahimahullah àwọn sọ pé hadith ibn Mas'ud radiyallahu anhu làwọn fẹ́ẹ́ fi ṣiṣẹ́ láti Allahu akbar mẹ́rin níraka alákòókò mẹ́ta níraka ẹlẹ́kejì tó ń tẹ́wọ́ abára rẹ̀ ń bẹ yóò tún yanu so ala kulli hal dọ́gba jù ni pé Allahu akbar méje níraka alákòókò. mẹ́fà níraka ẹlẹ́kejì hada huwa ṣùgbọ́n tí bá ti Allahu akbar tala kọ̀kọ́ ń gbà tẹ̀bẹ̀rẹ̀ rìn ẹ̀ sì pẹ̀lú àníyàn tí bá ti bá ti Allahu akbar yẹn sẹ́kẹ̀ tó tẹ̀lé kejì ẹ̀ ma du'aw al ẹ̀ràn alẹ́ mm كما باعدت بين المشرق والمغرب ونقني من خطاياي كما ينقى الثوب الأبيض من الدنس واغسلني من خطاياي بالماء والثلج والبرد ومنك دعاء الاستفتاح سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله omi nǹkan. omi nǹkan. dùwà lè ṣètò gbọ́dọ̀ pẹ̀lú gbà wá pẹ̀lú gbà wá ìyá sọ̀rọ̀ ẹ ó mú wa ọ̀rọ̀ mọ́ náà ìbá tí wọ́n ti dùn áwọn ìsìtìtà yà lọ́wọ́ àkúrẹ́ lẹ́kẹ̀jẹ lẹ́kẹ̀tẹ̀ lẹ́kẹ̀rẹ́ lẹ́kàrún lẹ́kẹ̀fẹ́ lẹ́kẹ̀jẹ ọ̀gbọ́dọ̀ sọ kankan lẹ́yìn rẹ̀. gbogbo ìgbà táwọn ń sọ lọ́wọ́ àkúrẹ́ yẹn àmọ̀ gbọ́ sókè gẹ́gẹ́ bí wọ́n nínú jùzù rọ́fẹ̀lì ẹ̀dẹ́ yìí títa ní al-Imam al جزء رفع اليدين في الإمام البخاري bukhari gbogbo àwọn sábẹ bẹ́ẹ̀ wọn máa ń ṣe tabati wa gbọ́ sókè taba dáwọ́ padà tá a gbọ́wọ́ lọlẹ̀ ní àbá kàláyà àkàláyà torí pé wọn ará nàbì sallallahu alaihi wasallam kó wọn dúró lórí ìrànrí láì jẹ́ pé tọba ti jẹ́ pé dúró ni nà ṣàlàmà tí màá bá ti ṣe tẹ̀ làwọn ará máa ń ìgbà tá à ń ṣe àjọ àwọn ẹ̀ lọ́wọ́ tó bá ti padà gbọ́ sókè padà táwọn àṣìṣe ẹ̀dẹ̀ wọn. akíákíá ni kíákíá kìí ṣe wọn lè máa mú. سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك الله الله صح bàtí ti lè máàmù láàmà عبيد ni àbí ti làdá ni. Ìyàwó ọjà bó ti ṣe jẹ́ mi ọ́ àmọ́ tó wá ké béèrè tó ṣe ni pé ká lè kírun láì gba sọ sábà ọgbà àti tako muhammed aleykum salaam. obìnrin kan tí ó jẹ́ pé christian tí ọkùnrin mùsùlùmí kan wá sí níbi tó wọ́n dẹ̀ ṣiṣẹ́ lákòókò ìṣòro ìgbà tí ó ti wá wà nínú ilé ọkùnrin mùsùlùmí tí ọkọ rẹ̀ àti ọkọ fẹ̀yìn bá ṣe ìgbà ìgbàláyè fún ọ̀ṣun. ọlọ. ó lọ síbi tẹ́tí sókè tẹ́tí ẹni kó jẹ́ kiri yóò o tẹ́lẹ̀ wọ́n túmọ̀ sí kó ti di tọ́ ọkọ rẹ̀ àárọ̀ tó ń jẹ́ kiri yó àbí mùsùlùmí ni kiri yó kiri yó kò sí ní torí pọ́lọ́ ọba wa kí ló pọ̀ nasara ìṣe mẹsíìhì mẹsíìhì lẹ́yìn pè wọ́n nasara lọ́lọ́ ti pè wọ́n yẹn ni pé àwọn tó ń tẹ̀ lára lu nazareth kìsì christian if they are christian wọ́n bá gba islam ya ni pé àwọn ẹni jésù alakula ti kọ́nà má jẹ́ kó fi islam lẹ̀ tọ́lọ́ pọ̀lọpọ̀ nù tó má di mùsùlùmí wọn lè ti táìmù. so so a lè lọ síbi òkú ọkùnrin tó bí àwọn ọmọ fún tẹ́lẹ̀ yìí. alhamdulillah mùsùlùmí ò gbọ́dọ̀ lọ síbi òkú kèfèrí. whatsoever may be their relationship kọ́dà kọjá bàbá rẹ̀ kọ́dà kọjá ìyá rẹ̀ à ń bọ́sibọ́sí ọkọ wọn rò pé kò ní lọ síbẹ̀ rárá rárá. kódà tó bá yẹ pé wọn ò bá rẹ́ni tí ó bò nínú àjọjọ ń sẹ̀sìn yẹn mùsùlùmí kan lè ṣèrànlọ́wọ́ gbẹ́ kóòtù sọ́ọ̀bẹ̀ àmọ́ pé ibi jáde ń sìnkú lọ kí ni lọ sí ọgbọ́dọ̀ lọ́dọ̀ náà. Al-Masih um, ìtumọ̀ rẹ̀ pọ̀ nínú ìtumọ̀ rẹ̀ wọn náà lẹ́nu tó ṣe tó bá ti fọwọ́ kan aláàárẹ̀ yọ gbádùn. Al-Masih lè màánà ẹni tí ọlọ́run ọba tó ṣe ìbùkún fún al-Mubarak fi yàtọ̀ wọ́n ní ń bẹ́ẹ̀ nù àwọn alifọ́ọ̀dù tàbọ́ọ̀dù gbólóhùn ẹ̀yọ̀ kan tó ní opposite meaning ó túmọ̀ sí alálùbáríkà ó sì túmọ̀ sí aláìlálùbáríkà tànàbí Ìsá alálùbáríkà tí Masihi Dajjal aláìlálùbáríkà so wọ́n sì tún ní túmọ̀ rẹ̀ ní pé ọmọ káyẹsẹ̀ ànábì Ìsá alayhi salam ẹ̀kọ́ ọmọ káyẹsẹ̀ wa ó ní bí làbí làbí làbí ẹ̀ tí ò nílà gbogbo ẹ̀ kàn dán Ibn Abbas ló sọ tẹ̀sí rẹ̀ lẹ́kẹ̀ẹ́ta yìí ọ̀fẹ́ lẹ́yìn náà. ẹni tí ọba tí ló gbọ́ bá ti sọ̀rọ̀. ní èdè àwọn ibùrù àwọn pè ní yẹsùwà yẹsùwà ọlọ́dẹ ẹ̀yìnsà lédè lárúbáwá yẹsùwà ni àwọn tó ń ṣe kiriyoism ní irú bí àwọn tí wọ́n ṣèdè haúsá tí wọ́n ṣe haúsá ní àwọn òkè ọ̀yà bí àwọn ará plateau state bí àwọn àwọn ará taraba state bí wọ́n benue state bí wọ́n àwọn bauchi state àwọn tó jẹ́ kiri wọ́n ìpè yéésù tẹ̀gbọ́ súnmọ́ ọkọ̀ ní ribo yẹ̀sù wọ̀ọ̀ yéésù so àwọn yorùbá àwọn ní dé ibò kan sọ pé yé so torí káwọn gbà lọ́dún òyìnbó ni gbàtọ́ òyìnbó pè wọ́n pé Jesus kí ló jọ yẹsùr nínú Jesus tẹ̀lé kíkọ̀ jọra wọn òlédè lárúbáwá àwọn ṣe taqdimu ta'khir yẹsùr wọ́n ti tún ṣe hàb àwọn sọ pé ẹ̀yí ọjọ́ bó ṣe jẹ́. tẹ́lẹ̀ wàá dúró gbọ́ kútúbà níjọ ṣé èèyàn kò yẹ bẹ́ẹ̀ da èèyàn takò sún. èèyàn takò sún náà anábì sọlá sọlá ń gbà kẹ́ni tó bá fẹ́ kó jókòó gbọ́ kútúbà tí wọ́n bá fẹ́ kó máa lọ ṣùgbọ́n kó jókòó lọ dájú tí wọ́n bá lọ tẹ́mi lọ tẹ́lómi lọ òkúta bá lè máa mú alẹ́ kùsà. Thank wọ́n ti ṣe fún ẹsẹ̀ mùsùlùmí. màá tó máa ránṣẹ́ péyàn tó bí èèyàn bá kú ṣé èsì ṣe mùsùlùmí. ọ̀sán tó bá lọ níwò obìnrin káyọ̀ pọ̀ tọkọ̀ lọ kí ni wọ́n fẹ́ ṣe mẹ́tẹ̀lẹ̀ ìbákan lọ sọ fún mi báwa lala omi wọ́n gbé agbọ̀n kalẹ̀ fún ọmọ sunkún sí fún bàbá tó fún bẹ́ẹ̀ wọ́n fi ṣe akọ lọ́ntorí de lóyè báyìí kò yẹ ṣe kó burú kí mùsùlùmí lọ bá kébèrè kẹ́dùn èèyàn rẹ̀ tó kú o ṣùgbọ́n etí ọ̀tọ̀ ni kí fún ọ bá wọn kópa nínú ètò bí wọ́n ṣe fún àbí òye wa nítorí pé kìí ṣe lẹ́sìn tiẹ̀ ìmọ̀ọ́nà ní ìsìnká kírú ẹni tẹ́ sọ pé ọkọ rẹ̀ tẹ́lẹ̀ yẹn kú sọ́tọ́ kírú obìnrin yẹn wá bá wọn wẹ̀ wẹ̀ kíni sọ́tọ́ kọ́lẹ́kùn ni wọ́n bá wọn wẹ̀ wù sí là pé kíni sọ́tọ́ kọ́lẹ́kùn ni wọ́n bá wọn gbé wọ́n fi lọ gbé sínú sàárè pé kíni ìtumọ̀ tá a sọ nù àmọ́ kí wàá ti pé ńgbà tó kú yẹn sọba lọ bá wọn kẹ́dùn kó ló sì ti bá wọn kẹ́dùn pé ya ọlọ́run tún ara yòókù ṣe kìí ṣe kó ṣàdúrà fún ọ̀run sọ ma pé lóde ní ẹ̀sìn àwọn kiri yóò náà èèwọ̀ ní kẹ́ ṣàdúrà fún abẹ́ mọ̀ bẹ́ẹ̀ torí pé bàbá ti wá gbàlà òun kò ní kò ní ṣòro kankan mọ́ ilé ní lọ́gọ́ ò tààrà tó nítorí délé kò ní ìdí àdúrà rárá rárá náà parí. bíi súnà àti. aha súnà àti kọ̀tọ̀ kọ̀tọ̀ torí pé ẹran kan ni ẹran méjì lèèyàn pa ẹni tó bá bímọ tó sì tún fẹ́ ṣe léyà ẹran méjì ni ọ̀pá. wọ́n kí tó bá jẹ́ pé ẹni tó sì tún fẹ́ pẹran gan sọ́kùnrin ló bí àbúbí tó bá kóbìnrin ẹran kan ẹran kan fún ọmọ dàbí ẹran kan fún léyà ó di mélòó méjì wọ́n láì kí náà ṣẹlẹ̀ gbé àti bímọ àti rẹran léyà kátó rí pọ́dún bọ̀ àti rẹran súná.

ẹran léyà ọ̀tọ̀ amẹ́nìtì kápẹ́yàn bímọ kò tí ì ẹran súná kò sì tí ì ẹran léyà ó wá béèrè ẹran kan dípò ẹran kan tó bá kọ́ ló bí ẹran méjì tó bá kó bìnrin ẹran kan ẹran ó iwu lọ yẹ kí n ṣe lásọ yìí pé léyà ti dé báyìí pa tó ní fún léyà kọ wá jẹ gbèsè ẹran tó ọmọ tó bí with time inshallah wàá pa torí lẹ́yìn kì í bọ, léyà tí ó bá ti di pé ìjọ ọdún ìjọ kejì ìjọ kẹta ìjọ àmẹ́ràn kan pẹ̀lú àníyàn méjì kò lè ṣe sùn. ẹlẹ́yìn ọ̀gbọ́rọ̀ ẹlẹ́yìn ọ̀gbọ́rọ̀ o lè pààrọ̀ ẹran súná kó fi ṣẹran léyà àmọ́ ọ̀gbọ́dọ̀ pààrọ̀ ẹran léyà kó fi ṣẹran súná. ṣéńjẹ́ tó bá ti pé ẹran léyà lélẹ̀ ìkàwà kò sí pààrọ̀ ẹ̀yà àfikún jẹ́ pé ẹran tó fẹ́ fi pààrọ̀ rẹ̀ tóbi jùlọ náà. nípa ni tó ń pè é tó ń pa àwọn èèyàn lọ sí ìlú ìkọ́ṣẹ́ ọlọ́run bá nìkan ní ṣoṣoṣo. wọ́n ṣe lọ́kàn ṣoṣo. lọ́kàn ṣoṣo. pé kọ́ máa kí bàbá yẹn ga ní léèyàn gbé ó jẹ́ àgbègbè tó tó di díẹ̀. kí ara rẹ̀ pé. ó lè lágbàgbọ́. àdúgbò bí àwọn ọmọ ológun àbáwọn oníṣègùn kí ara rẹ̀ pé. Eh, ọkàn wọn balẹ̀ lé kí ẹ má ṣe ẹ̀ṣọ́ kí wọn. ẹ̀wọ̀n èdè tó èdè tán sàn ẹ̀rú bà mí fọ. bàbá ẹ bàbá yẹn sọ bẹ́ẹ̀. òwúrọ̀ ọ̀gbìn fún ọmọ bẹ̀rù fọ ọjọ́ òkú náà ni wàá kú. wọ́n máa yóò ní ànilmọ́ ti dẹ̀wọ̀ wọ́n sá ti má tọ́jà. wọ́n máa bá wọn sọ̀rọ̀ bí hikmati wal maw'izati al-hasana náà. sáré kò sọ. bí kò sí problem àwọn ìtẹ̀yàn bá náà lẹ́yìn ọmọ bá lọ ìtẹ̀yàn bá yẹn kò sí kọ̀bùlì kò sí báàgì. lọ́wọ́ ẹ̀ máa ṣe ọ̀la ẹ̀ ṣe ní káàdì yẹn bí àwọn wá sí ibi bọ́sì kí wọ́n kúrò sí ní ọmọ ìta tá a mọ̀ dàgbà lọ́la àwọn tó máa sábà ìlú ìlú àgbẹ̀. inṣàlá ẹ máa palẹ̀ mọ́. <laughs> Aleykum salaam. torí kó ti bọ́ sórí àti dájọ́ kó tó máa sọ. ó ti dè wá kíkejì gẹ́gẹ́ bí lè máa mú sí kíkẹ́ but wàá má gbé ètò kọ́kọ́ báyẹn ní rákà alákọ̀ọ́kọ́ tiẹ̀ èyí tó mú wá ní ìsinmi rákà ẹlẹ́kejì tiẹ̀ àjẹpẹ́ Allahu mélòó láti ṣe márùn-ún tala kọ̀kọ́ tó dé lẹ́kẹ̀fà ìgbà tó máa ń dìde lọ. aládàáda alẹ́ lè máa mú ìdí oṣù pé méjì kíkà kí ìdí ká máa lọ ni àbí ká gbọ́ kútùbà ká má kì í dì àbí ká gbọ́ méjèèjì ká kí méjèèjì ká kéré ká gbọ́ kútúbà. alákùlà hàn ẹ kó kírun tó wọ́n gbọ́ kútúbà ìbá ti màyà ló ń bí díà kí ló kírun lẹ́yìn rẹ̀ sí gan kí ló kírun lẹ́yìn rẹ̀ sí. but kò sí ìdí mi no option ká lọ kírun tẹ́tún polongo bídíà nu kútúbà rẹ̀ tẹ̀sẹ̀ bá ti gbọ́ sí polongo bídíà nu kútúbà ẹ̀ máa lọ sí i. Maaleykum salaam. Wọ́n dá gbogbo èyí wọ́n rẹ̀ fún àwọn akọlọ́mọ ọlọ́bẹ̀jọ́ ẹ̀sán àwọn èèyàn àwọn èèyàn ńláńlá wọ́n dá àwọn ìṣọ̀bẹ̀ gan tó lè ṣe gan. Tí o máa bẹ lọ́rùn. Wọ́n ti sáyìn dọ́kúmẹ́ntì pé Sekin. Kí ni jẹ́ tẹ̀blík? Ṣé tẹ̀blík ló ń sìn sí? yóò fi yé wọn àwọn ètò tẹ̀lé súnà lọ dọ́kúmẹ̀ntì wọn máa sáyìn. wọ́n ní ọlọ́run ṣe ọlọ́run bó ṣe because kò sí nítorí kankan lè ṣe fẹ́ nìkankan àfi nítorí ọlọ́run bá ṣe fún un àìmọye àdéhùn tẹ́lómi ti ṣe fún yàn láàyè tẹ́lẹ̀ kójú bíntín lẹ́fì máa wò ní ìsìn torí pé wọn máa tẹ̀sẹ̀ ọ̀hún náà nílà yín ṣe àwọn lẹ́yìn náà ẹni tí ń fẹ́ kó pẹ̀sìn tì kò yí òní ẹ mà bẹ́ẹ̀ lọ́n pé kọ́nà jó yí òná. wọ́n láṣẹ àwọn òbí ń gbà mí wọ́n ní excuse nípa tí wọ́n rí wákàrú tẹ̀blígì tí wọ́n fọmọ́ wé wọn yàtọ̀ àwọn tẹ̀blígì yẹn àwọn mẹ̀sìn kankan olódo ni wọ́n ẹni tí wọ́n ti ń fòdó sẹ́sìn wàhálà ni wàhálà ńlá gidigidi so because ẹni tí yóò fi lé lẹ́jọ́ fọ̀nà lẹ́jọ́ fọ̀mọ́ lẹ́jọ́ pàbí iṣẹ́ ti tó lòun òṣìṣẹ́ máa ń fẹ́ jáde àbẹ́yìn náà rí bẹ́ẹ̀ ẹ kàn gbúrò rẹ̀ ń Cambodia ni ibi iṣẹ́ ó ti pàtì ẹlòmíì expert gidigidi ni wàláì ó sì fi ibi iṣẹ́ lẹ̀ ọ lọ so ẹlòmíì inú wọn wà ó fi ìyàwó fọmọ́lẹ̀ fún yà ọ lọ táwọn yẹn máa ń gbọ́ oríṣiríṣi ní ti ń ṣẹlẹ̀ o ìbáraẹni tó máa ń ṣèṣe kan tí ń fi ń jọrú wọn sẹ́yìn kẹ́rù ọmọ bá wọn tòun ní láti ṣàlàyé fún wọn ní kí wọn yéé ṣe tẹ̀blígì tó súnà ló ń tẹ̀lé tẹ̀blígì yéé sì ṣe súnà àìjẹ́ súnà wọn gan ló dé wọn forí sápọn àbí súnà ó ní bẹ́ẹ̀ nu kọ́ fẹ́ tíráàbù ní ìsìnkọ́ sọ fún ìyàwó rẹ̀ pé kò gbọdọ̀ jáde àti gbé àtìtọ́ inú yàrá nìkan mọ́ ìyá sí àwọn atíráàbù wa lọ fóṣù mẹ́rin àbóṣù mẹ́ta ìyàwó àtọmọ ara wọn ti nínú ọrùn gbẹ àwọn alẹ́sìn kan ló ń ṣiṣẹ́ ẹ̀sìn islam ó túmọ̀ sí báyìí ó túmọ̀ sí báyìí so èèyàn ṣàlàyé fún wọn tó bá yé wọn tó bá sì yé àwọn ọmọ wọn lẹ́sẹ̀ ìpèníjà ńlá ni because ìgbà tó ń rán àwọn ọmọ sí school plan àwọn òbí ni kọ́ ọmọdé ọmọ ta nù ẹwù kan bí ẹwù sẹ́yìn nìyẹn kí ni wọ́n kọ́ sí wọ́n kọ́ sẹ́wù rẹ̀ ni wọ́n kọ́ sẹ́wù rẹ̀. wọn náà ló dìde ló fira rẹ hàn náà tó kọ gbọrọ ẹwù kan báyẹn kó tún à kọ ọmọ ṣe gbọ ọmọ ta ni ọ náà òbí ọmọ lẹ́nu bàbá irú àwọn bàbá wọn ọgbà tiẹ̀ àti bàbá bá ti tètè ọmọ ta kí ni ọmọ jù so irú wọn generally tẹ bá sọ de àwọn òbí gbàtà ń rán ọmọ títí dé institution èrò tí wọ́n ní kíkọ́ mo di ọmọ ilé ayé tí wọ́n yà ọmọ àtàkàrà tó yẹ pé àwọn wo nínú èrò tí wọ́n pé tó o bá tó ó dìgbà tó o bá tó ṣe bí òyìnbó ilẹ̀ kó òyìnbó tó nǹkan ó tó wúlò ìní ó tó bí owó àmọ́ nǹkan kó òyìnbó ó ń ṣe bí ara mọ́sálásí tí wọ́n máa gbà yẹn ṣe òyìnbó <laughs> tó máa ń ṣẹlẹ̀ nù ló sì fi jẹ́ pé èèyàn ní ìdíkítẹ́ ńlá ń bẹ wájú o ẹ ní láti ṣàlàyé púpọ̀ fún wa tí láwọn ọmọ wo níṣẹ́ òbí sọ ọ sọ jáde wípé ọmọ òun investment lòun fi ń ṣe ọmọbìnrin bá ó ní investment ní sódàfọ̀ ń lọlé ọkọ̀ kẹtẹ́ bá plan oúnjẹ òun ò tí ì ní ọ̀rọ̀ ọ̀pọ̀ máa ń lọlé ọkọ̀ àbẹ́ òye yìí so ní ìṣirò òbí tó ti nírú ideology yẹn ọmọ wa ń borí ọba plan jẹ àbí ọba jẹ ọba jẹ nítorí pé iṣẹ́ tí ó ti tẹ́lẹ̀ náà ara rẹ̀ ní ó display tí ó fi rí iṣẹ́ so nísìnyí gbàtẹ́ yẹn máa ń lo borí borí yòó kò tí ì dé dodo ọ̀kan nínú àwọn ẹlẹgbẹ́ yín kọ́nà ọ̀bójú ó lè borí wàhálà àwọn òbí rẹ̀ ìdodo báyìí ni ìborí rẹ̀ wà ó ní wàhálà wọ́n lù wọ́n fẹ́ pa láwọn òbí rẹ̀ wọ́n lù wọ́n fẹ́ pa so bàbá tí wọ́n á tírèsì rẹ̀ wá sí yunifásitì bi lẹ́yìn lúlù ti lẹ́nu àwọn awa ọmọ padà sí skul bàbá tí wọ́n á wò ló kọ pé bí ẹ ti bẹ̀rẹ̀ kọ́ wọ́n mọ̀ pé wọn ò o ó tún fẹ́ wò pé tó ti padà torí màmá kó gbogbo ògòrí òun tún jóná bàbá wa tírèsì rẹ̀ wá sí LAUTECH bẹ̀yìn ìgbà tí wọ́n á dé so ọmọ yẹn wá sọ fún mi jẹ́ ẹ̀yìn pé kí n dá bò làwọn ó ti mẹ́ ẹ̀yìn bí irú rẹ tẹ̀jọ́ ń lo orúbọ orí báyìí kọ́ lọ bá bàbá rẹ̀ kó fi lè bá a mọ̀ pé wọ́n nìkan kọ́ ló ń ṣe bẹ́ẹ̀ so ìgbà tí ó sì lọ́ọ́ lòun ò kó àwọn ọ̀rẹ́ òun náà lẹ́yìn but ó nìkan ló ń dá lọ àmọ́ ibi central mosque ni àwọn obìnrin pọ̀ lọ́ọ̀kan tí bàbá òun rí wọn pé gbogbo àwọn báwọn ṣe ń dírẹ́sì náà ó ní ẹ̀rú wa ń bọ̀ tó ń bá délé wọ́n tún lù ọ́ fa <laughs> èrò tí wọ́n ní pé ẹ̀yin ọmọ yìí báyìí ẹ̀ kó fò bá gbogbo owó táwọn ná sẹ́rù rẹ̀ wọ́n ní máa ṣiṣẹ́ báńkì sẹ́rù rẹ̀ ní máa ṣe káṣíà nẹ́pà ẹ dákun ẹ̀ wò ṣe ti <laughs> ẹ dákun ṣe káṣíà nẹ́pà nídìí kan ṣe kọ́ tẹkinọ́lọ́jì kò nídìí ẹ̀ náà gbogbo wàhálà ṣe ń ṣe yẹn ẹ̀yin kà máa ka owó ṣe máa sáàpù ẹ̀ èṣù so torí ti ilé bẹ́ẹ̀ lẹ́sẹ̀ rí ẹlòmínà wàhálà ti ń kojú lọ́dọ̀ àwọn òbí rẹ̀ pọ̀ wà láì ẹni tóbi lédè dì má tó nǹkan tí wọ́n pa ìjáàbù yamalára ní lójú gbogbo ara yìí nítorí pé àwọn ń wò pọ́fẹ́ kófò báwọn ni tòótọ́ gbogbo àwọn òbí yẹn àfi kí wọ́n máa bẹ lọ́ọ̀ fún wọn kókó lọ́ọ̀ jó yé wọn àbí ẹ̀yẹ wa lẹ́yìn náà adúpẹ́ fọlọ́ ìlọsíwájú ń bẹ́sìn Islam gan wàláhì ní ti tẹ́ wo twenty five years ago gbogbo obìnrin tẹ́ bá fi lè rí ìbòrí lórí rẹ̀ throughout this Nigeria kò bá jẹ́ haúsá kò bá jẹ́ yorùbá ṣé bá fi lè rí ìbòrí lórí rẹ̀ ó ti lọ́kọ ni ìbòrí kékeré ó ti lọ́kọ ni ìyẹn ni pé gbogbo ẹni tí wáyàwó ní kọnu sí ẹ wá wo bí ìlọsíwájú sí ń bẹ sí Islam ìlọsíwájú ń bẹ sí ó dé lẹ́bù pé gbogbo obìnrin tó bá ti bàlágà yóò rí pé tìjú ni kó wọn máa ṣe kí ni kó wọn máa fi nǹkan sórí tó bá ti jẹ́ mùsùlùmí ọwọ́ adé lẹ́bù yìí pé àá èsì ìbòrí kínkínní lásán má ba láti títí dé torí pé jìlbáàbù lọ́nà ní kí wọ́n lò ó tún wá débi gbá tún ráwọn kan tó ń ta sí ìlọkọ̀ ó tún bojú ẹ̀rú ọba àwọn òbí tí ọ̀lẹ́sìn àbí òní bá wọn wàlá yóò sì wọn bá tó tó ń ṣẹlẹ̀ nù sẹ́yìn náà wàá máa ṣàlàyé fún wọn ibò ọ̀pìn ọ̀pìn gan ní problem tó pọ̀ jù àní ti báyìí nígbà tó wá sí sùkúù ò ní rúgbọn kankan sínú bàbá rẹ̀ ń dùn ún pé ìyá ẹ̀ sọmọ ẹ̀ ó máa parí láìpẹ́ yìí ó máa <laughs> ọkàn lọ lẹ́yìn sẹ́mítà kan ni wọ́n bá rí i sí a. <laughs> wọ́n lè mọ́kò kọ́ sí mọ̀kọ́ wọn no so ẹ wà so busy léwe o ráyè máa ẹ́ no mo màmá filẹ̀ ní dáàdì <laughs> ẹ̀rọ pé wàhálà bẹ̀rẹ̀ nu so ó ní wọlé wa ọ̀tẹ̀ra rẹ ló so ibi tí wàhálà ti máa bẹ̀rẹ̀ ọmọ kan wà lè kí o ọmọ àlè kí o gbẹgbẹ ojú tam kan lọ so ó lẹ́mi ẹ̀sìn gidigidi so ó sì tura nírúgbà díẹ̀ kó tó wà lè tó nígbà tí wọ́n gbọ́ anábì ní ká fínú gbá lẹ́ka fún ọ bẹ̀rẹ̀ sí fi lẹ̀ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí ọlọ́ọ̀ṣẹ́ ẹni tí wọ́n rẹ̀ máa tètè pọ̀ nù tẹ́bá sì rí ẹ̀sìn kọ́ ọmọlẹ́kí ó náà ní tẹ́lẹ̀ ìpín lọ yunifásitì ọmọlẹ́kí ó náà ní ọ̀wọ̀ jàlábí ayọ̀ débi là fúnfún ó nígbà tó wọn á délé wàhálà ṣẹlẹ̀ dáàdi rẹ̀ kọ́kọ́ wò ó ṣé ilé kí ó lọ lọ ní àbí yunifásitì à ó ní wàhálà so tọ́fẹ́ wọ́n fẹ́ lé màmá rẹ̀ gan lé òun ò ní náwó lé lórí mọ́ ṣé nǹkan ṣe ṣé sùkúù ẹ ìyẹn ni pé pẹ̀lú irùngbọ̀n yẹn tó máa rí ẹ dákun sí irùngbọ̀n ni ó ti sẹ́yìn àbí tálẹ́ǹtì rẹ̀ torí ẹ ẹni tó rí sẹ́ ní kọ́mpìnì Coca-Cola ṣé wọn láwọn gbà síṣẹ́ àwọn rí pé perfect ìwé ẹ̀rí rẹ̀ dá lẹ́yìn náà practical náà ṣe fún wọn rí pé pass but the only thing we want from you is to shave your beard wáyé wọn làwọn bẹ̀rù kó má jẹ pé irùngbọ̀n rẹ ọmọ kọńtàmínéètì jáàmù tí àwọn àpò làtàrà aráyé ọmọ mu ẹdáfẹ gbọ́ ọ̀nà tí àwọn ọ̀daràn ti yọ sí. tó nítorí ti eléyìí báyìí òun á ń béèrè kété kó wọn fà má fà kíni agbárí tọ́lọ̀ fún ọ ni ó fi rí sẹ́tọ̀ dà pẹ̀lú ògbó ọlọ́run tí ò ní takò ẹ̀sìn rẹ̀ so as to some instance ẹnìkan ti jáde ní jamiu islamiyah yóò ti tó bíi yóò ti súnmọ́ nǹkan bíi twenty something years so àjọmọ India ó ti dọmọ Britain so lọ́dún tó ń pè wá wá ṣiṣẹ́ àjò wọn pò nà so wọn fún wa níròyìn ọmọ rẹ̀ ọmọ rẹ̀ yẹn ó ní ọlọ́run fún lẹ́bùn gidigidi nípa computer science London wọn wà gbogbo wọn náà ti dọmọ Britain ó ní wọn wá kọ advert báwọn fẹ́ gbà ẹ̀ ṣiṣẹ́ níbi kan London àmọ́ ó jẹ́ pé ó dára rẹ̀ lójú pa kọ̀mpútà sáyẹ̀nsì ó ní gbogbo ìdánwò tí wọ́n ṣe fún ọmọ náà ló sàgbà fọ́ọ̀t nínú gbogbo àwọn ọmọ òyìnbó tó wà yìí so àwọn òyìnbó yẹn wá lọ forí korí pé káì ọmọ ìgbà rí but irúgbọ́n rẹ̀ à ah, mashallah fẹ́ràn báwọn ọbẹ̀ ń bíà so ọmọ kékeré tí o ti ti sọ ti kìnnìkan lọ tí irúgbọ́n ti pọ̀ so ó kọ sí ní ó kọ mùsùlùmí tó bá yẹ kó kọ jọ́ọ̀nù dání ní pé there is no problem. àwọn ọmọ yìí pé irùngbọ̀n ti wá ó ní í ṣe pẹ̀lẹ́ sìn. gbogbo tó bá sì ní irùngbọ̀n náà mùsùlùmí máa ń wò pé fọndamẹ́ntà kìíní kankan lélẹ́yìí. so wọn á pe ọmọ rẹ ẹnìkan tí òun fẹ́ràn rẹ̀ nù àwọn ìbò tó ṣe interview yẹn tí wọ́n tún ṣe gbogbo fún ọ and kálukú are impressed pẹ̀lú bọ́ọ̀lù àti bọ́ọ̀lù ẹ̀bùn. but the only condition you need to fulfil now ẹni kíkọ́ fárúgba rẹ̀ because gbogbo wọn ò ní courage láti sọ àmọ́ òun àánú rẹ̀ sí òun pé ah ẹni tí wọ́n bùn lẹ́bùn báyìí what are you doing with the bear <laughs> what what what. <laughs> you wan get know. Don't touch that area. That is my religion. Ah, i ti mọ̀ freedom of religion ẹ ẹ wọ́n kọ́ lẹ̀ ṣùgbọ́n wọn kì í lò. Tẹ̀lé tí ọba àbùrọ̀ sọ fún mi pé nítorí pé Mohammed Dẹ́fìlà ló fi nígbà mi títẹ̀. Ṣé ṣe wù mí nù? Ṣé lẹ́nu kan ọmọ rẹ̀ lù sí sẹ́, owó gidi ni ọmọ gbà. Ó ní wàláhì. Òun á pe ọmọ ńgbà tó máa dé tí wọ́n sá sọ gbogbo ilé yẹn fún pé tán. kí ló dé ìyẹn ní kó dáa kí n train ọmọ kí ló dé tí wọn náà fi ní fárúgbà bàbá ò ní gbà kọ́ fáwọn torí àìrùngbà ah, bàbá náà masha Allah kí ló dé tí wọn fi ní fárúgbà rẹ there's a chance wọn bá ní àbí alaysa hadha din níbẹ̀ ni ẹ̀sìn ni ó ní ìdán ọlọ́run bó fún ni tó dáa jùlọ ó ní wàláhì ńtọ́lọ́ fún ni sọ owó tí ń rí dọ́bù iye tí ọba máa gbà lóṣù rẹ̀ tó ń torí délé yìí gbogbo nǹkan kéèyàn sá ti kẹ́kọ̀ọ́ kéèyàn sì bọ́ lọ́ǹdọ́ má ti torí wípé ọ̀n wálé ayé kò gbàgbé ọ̀run rẹ̀ má ti torí ọ̀run kò gbàgbé ayé rẹ̀ kọ́ ẹ̀kọ́ yẹn kọ́ yanjú dáadáadáadáa ọlọ́wọ́n bá ti mọ tí ó fún kálukú wa ẹni tí ó sì ní kọ́ mọ́ jẹ tiwa wọn ò ní bì wàláhì ní táwọn òbí yín ọmọ lérò pé kò ní jẹ́ ká ẹrí sẹ̀wọ̀n bóyá ní ọ̀sọ̀dẹ̀ gíga rí àkọọ́lẹ̀ kálukú ti gbẹ ó lè jẹ́ kí njọ́tàn bá ń wá sẹ́yìn kò ń gẹ́ tó ṣe ni pé èèyàn bí irú gan-an ni ọmọ conduct interview láàrin àwọn ọ̀gọ̀rọ̀ ọ̀daràn làwọn ọmọ sọ pé àwọn ọ̀fẹ́ rú rẹ àwọn wọn bá tún wá wojú náà ah, ni so o brilliant o ṣe gbogbo ẹ ẹ bọ sí irungba rẹ ebi irungba ló náà ní tó fi débi tó ń dé ibà rẹ àwọn gbà ṣe eléyìí ó tún wá padà sí ọ sẹ́yìn pé kò jẹ good sample fún mùsùlùmí ní bíbá yìí because àìsí ìsírù rẹ irú rẹ irú rẹ irú rẹ ń pò ìní jẹ́ káwọn ọ̀daràn ọmọ pé àwọn ọ̀fẹ́ rù rẹ àwọn ọ̀fẹ́ rù rẹ àwọn ọ̀fẹ́ rù rẹ níjọ́ tí wọ́n bá ti dé kòtò ní ẹ̀sìn Islam wàá rí i pé wọ́n tún sínà fún rù rẹ irú rẹ irú rẹ mi ṣe eléyìí jẹ́ bó ṣe jẹ́. Aleykum salaam. ká ní ìrìnlẹ́sẹ̀ ní òru so ó wá jí ní táìmù sóbẹ̀ ó wá sáré jù àwọn kan àwọn afákan wọn sọ fún mi. bí ìgbà wo ni táìmù sóbẹ̀ yẹn. láàrin ìgbà pé wọ́n ti pè wọ́n tí wọ́n lẹ́tọ̀ fún láti kí ń gbà yẹn àbí. ìjọ yẹn ni kọ́ mọ̀ kí tẹ̀yìn kọ́ mọ̀ kí Imam Malik rahimahullah sọ pé tí àlùfáàjà rẹ̀ bá ti yọ kó tó jí tó tètè kí wítìrì kò burú ṣùgbọ́n tó yẹ ni kọ́ mọ̀ kí pẹ̀lú pé àlùfáàjà rẹ̀ ti yọ soko dúró dìgbà tó rìn bá tó yọ tó gbéra sókè wá wá sán àmọ́ fìrà kàkan kan. àwọn onídàáni àgbẹ̀ wítìrì lọ sí o ó pe wíìrìdù lẹ́yìn ìrìn tí màmá ń kí lóru. ẹni tó lọ bá ẹ ní ọjà ìmọ̀ tó yẹ pé ọ̀sán ìmọ̀ọ́mù tó máa ń tún bẹ̀rẹ̀ ìmọ̀ọ́mù tó lọ bá mẹ́jọ ẹ̀ ó jẹ́ ẹni tó máa ń pàdé nípa bí àwọn fẹ́ńtà nípa ẹ̀yà tó máa ń bẹ̀rẹ̀ dáadáa ọjọ́ ti lọ àbí ò ti lọ látọ̀rí wọn náà ló ń ti ilẹ̀ fún mọ́ra rẹ báyìí ọjọ́ ò ti lọ tètè lọ bòmí. lọ ọlọ́run sànù rẹ. nígbà tó lọ sílé kulẹ̀ jà yẹn kí ló ń kí ló fẹ́ lọ. ó mọ̀ ra àwọn.

ṣùgbọ́n ní ìsìn tó sọ ni pé wíìrìdì fìlẹ́yìn ètí ìrántí kí ni màá san padà so wíìrìdì lẹ́yìn ló ti gbọ́dọ̀ jẹ́ wítìrì lọ́sàn-án ó fi kàn kù maaleykum salaam bàtà ni tí ó láǹfààní àti máa ṣe báyìí ẹ̀jẹ̀ ń fi máa ń kí ojoojúmọ́ tẹ́lẹ̀ náà ló náà maaleykum salaam. ló wá sí pé nígbà tí àwọn ẹgbẹ́ yìí ó tọ́kù wá ṣẹlẹ̀ ní pé ìmọ̀ ní dé ìdìmọ̀ rédíò ẹ̀ tí fíríkwẹ́nsì bá dàrú ńkọ́ ó ṣèṣe kọ́ dàrú torí ẹ̀ ni wọ́n ti pé ọ̀gbọ́dọ̀ tẹ̀lé rédíò ọ̀gbọ́dọ̀ tẹ̀lé tẹlifíṣàn lẹ́yìn náà ìlú wo gan ni ìlú wo gan ni ó lọ ti mú yàn débi kéèyàn àbáyé ti ń lu yìí kápẹ́sẹ̀ sọ́nà fa <laughs> nílùú Nìbàdàn bu adúrú yìí dìtọ́ wa gbé bíbí olùsí ọ ṣàlàyé ni àní adúrú ibi tó wà ń bá dàgbà bẹ́ẹ̀ kọ́ ọba bá kọ́ ọba kan kò tẹ́ sí o tó sì jẹ́ kó ni létí ọ̀nà lọ fa Ibrahim fa wàlálà torí ẹ̀ kò sí gbogbo béèrè kò sí wà kẹ̀kẹ́ sí wà kẹ́rì náà aleykum salaam. àmọ́ tó bá yẹ pé ìlú yìí ìdí kan tuntun náà mẹ́ tírafíkì sì jẹ́ pé ọ̀háì kò sọ́nà hmm. àmọ́ pé eh, ìbàdàn kan àdúró yìí ọ̀fẹ́ ìjà àdúgbò kọ̀ọ̀kan kan bá dàgbà tó gbogbo jẹ̀mọ́ kọ̀ọ̀kan yìí dìde ẹ̀ náà. ṣé ẹ̀rí bá jẹun kan náà lọ́wọ́ lẹ́yìn tẹ́ta wá fún un yóò ní ẹ̀rọ afẹ́fọ́ tó wájú ìgbésẹ̀ mi lè lọ ẹ̀kọ́ pé àbí tó bá dé ẹ̀rọ ìgbésẹ̀ tó bá wù mí. kò ní ìṣesí ṣẹlẹ̀ rí mélòó ni wọ́n gbé ń jẹun ìrẹsì bí máàmù ni ẹ wọ́n yìí ṣe máàmù ní máàmù ní kó béèrè ó ti lè má bàa béèrè náà sàrẹ́gùsàn sàrẹ́gùsàn. tó bá jẹ́ pé béèrè tó ṣe ó ní pé ìgbà tẹ́nì kẹta dé ṣé yóò ti bẹ̀rẹ̀ ẹ̀rùn kí lè máàmù tó bọ́ wájú ni àbí kó tó bẹ̀rẹ̀ ẹ̀rùn ni ó ti lè máàmù wájú kò bá nítumọ̀ náà. báyìí ni pé káwọn máa gbọ́ nípa àwọn onípa àpá oníṣòwòṣò àpò àti ọ̀jẹ̀ máa gbọ́ ara nípa àti máa gbọ́ nípa kó máa kọ́ ìṣòro máa yà ní ọ̀rọ̀. wọ́n fẹ́ bèrè pé pé káwọn ní gẹ́gẹ́ bí ọ̀nà ti kọ́ iṣẹ́ ìdánilẹ́kọ̀ọ́ tí ọ̀rọ̀ kẹ́kọ̀ọ́ níbi. ìpè ṣé irú àwọn fífi yẹn lóyìí wọ́n yẹ pọ̀ lóyìí níjọ níjọ yẹn. wíṣ náà wàá kà nípa àwọn tí ọmọ ìfà láti máa ṣe wíṣà àwọn kankan bí ọ̀rọ̀ ìdílẹ́jọ. wọ́n wọ́n ṣe burú. kò ní ìdí torí pé dáhùn yẹn bá ti mú ètò dáa wọ́n mọ̀ mú ètò dáa kò burú fáwọn kan nínú àwọn akẹ́kọ̀ọ́ káwọn mọ̀ nípa ìdá àwọn aláìdá yẹn nítorí kí wọ́n lè bá máa tírìtì ẹ̀ wọ́n máa ṣàlàyé fáwọn yẹn àwọn kìí ṣe gbogbo àwọn kan wọ́n fọ́n special training nípa àkọ́kùsọ táwọn sọ̀kùsọ̀ sọ wọ́n lè bá máa fèsì fún wọn. àwọn kan náà ó tún léwu bíkọ́sì tó máa ń sábà ṣẹlẹ̀ ni pé ṣé máa ń kó àwọn èèyàn láì dá ń ṣe kí wọ́n lè bá ṣọ́ra fún un. a máa sábà rí èèyàn kọ̀ọ̀kan tí ó wà máa ta ìdá lọ́jọ́ iwájú. àní ìsìn Islamic University Medina àwọn ọmọ kan àtọ̀ jáde lọ́kẹ́ kò létò dáàwà wọ́n kò lè dé ní yẹn ni Islam and ọ̀rọ̀ nípa fundamentals of Islam tó jẹ́ tawhid ni wọ́n kọ́ jù. àwọn ọmọ kẹ́kẹ́ àdéhùn tí wọ́n anti tawhid a ní sampo wọn nàìjíríà bí kódà tó tún kọ̀wé láti takò gbogbo ntọ́kọ̀ ọdún mẹ́rin kọ́ ẹ̀ sampo wọn tún wà fún àti babaláwo láwọn yorùbá èyí takókọ̀ ẹ̀rọ haúsá ni ọ̀takò gbogbo tawhid ló tún kọ̀wé so sampo táwọn yorùbá nù àwọn tí wọn wà táwọn àti babaláwo táwọn ti jáde ń pèlè ẹtù dáwà àbí òye ọ̀gbìn. torí ẹ̀ ló ti jẹ́ pé kìí ṣe gbogbo èèyàn lọ́lẹ́tọ̀ọ́ sí ká kọ́ ní aburú aláburú nítorí pé ń bẹnu ẹni tó kọlọ rẹ̀ jìnnà sẹ́ pé aburú tẹ̀ ẹ̀ fẹ́ kó ṣeun aburú tẹ̀ ẹ̀ fẹ́ kó pírẹ́tì àwọn èèyàn nídìí rẹ̀ ló wọ́n si àti torí gbogbo èèyàn lèèyàn máa ń bá sọ̀rọ̀ pé aburú kan wà aburú kan wà aburú kan wà torí pé bá ó dì Egypt bí tán lọ generally ní azar ń bẹ̀ yẹn kò sínú pé àwọn afa kan dúró déédéé gbà tó jẹ́ pé sílábọ̀sì tiwọn náà wọn à bíldì ẹ̀ lórí pé àfi káwọn ọmọ òdì ẹni tó di súnà mọ́ wọn kà bíldì ẹ̀ lórí pé mẹlẹ́yìí mẹlẹ́yìí mẹlẹ́yìí mẹlẹ́yìí at the end of the day choose whatever you like ẹ̀ dáhùn tó wá kí torí rẹ ní lọ́yìn kọ́ máa dálé ẹ̀kọ́ lẹ̀ o because at the end of the day ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yọ̀ dára ní ìtàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọdéjáde mẹ́rin wọ́n ní àwọn dèmọ̀tẹ́sì sáǹpù wọn pọ̀ lẹ́kọ̀ọ́ ọmọ kan wá sí nàìjíríà nínú àwọn èkó wọn kẹ́kọ̀ọ́ ní azar nga ẹ̀ wọ́n ti sọ́dọ̀ mi so tó bá ti sọ̀rọ̀ fún pé kí ni dájọ́ ilé ìkọ̀tọ̀ kí ni dájọ́ ilé Islam sọ báyìí kí ni dájọ́ ilé oníkà jami alìsìlámíyà <laughs> kí ló ṣe ó ní gbogbo òfin ti pọ̀ òfin òṣèlú Islam lélẹ́yìí báyìí oníkà òun fẹ́ràn àwọn la ó sì tún sọ jáde kí ló dé onítorí pé agbárí ẹnìkí tẹ́sí náà lọ ẹ bá wò dáadáa ẹ̀rí pé lẹ́kọ̀ọ́ àwọn ọmọ tó lọ sí azhar láti kù wọ́n pọ̀ bàjẹ́ kí lórí pa wọ́n lù yẹn kọfẹ́ sí tẹ́lẹ̀kẹ́ àdéhùn ọ̀dídé kí ló náà di àfa lásìlátù àfa ti ń kó àwọn èèyàn jẹ ti ń sóògùn fáwọn èèyàn at a complimentary card wọ́n sọ pé kínní specialize in Egypt train in Egypt so àìmọye ru wọn so nítorí délé ló ti jẹ́ pé kìí ṣe gbogbo èèyàn ló yẹ kó mọ àìdá sálà àìdá ń ṣe kó mọ foundation rẹ̀ nítorí pé tó o bá sọ́ra o lè wá convince pẹ̀lú ìranù tí ń ṣe kí wọn náà dẹni tó ṣì nà kọ́ lọ́mọ sí wa lọ́nà lálẹ́ ìjàmbá adébúgbò jẹ́ pé ṣé gbé lọ́lẹ̀ kó tó mọ̀ pa àwọn iṣẹ́ àwọn ẹni iṣẹ́ ọ̀jẹ̀ sáńdà tí wọ́n sáńdà dà àwọn bí wọ́n sọ tó lóde. ẹ wọ́n ti mú kí sẹ̀tọ́ da lọ ni dáwà nù dẹ̀ mà ẹ̀yin fúnra ara yín ẹ gbọ́dọ̀ jẹ́ ẹni tó mọ̀ propagate Islam when you are travelling in public cars ó lè jẹ́ pàwọ́ wọn gbé sí rẹ́kọ̀dì ẹjọ́ play rẹ́kọ̀dì rẹ̀ délẹ̀ tẹ bá fẹ́ rí yàn wọ́n kìí ṣe pé pápápápápá àbí òye ẹ̀dá tó mọ̀ because you are, you are the only person maybe láàrin èèyàn fourteen láàrin èèyàn eighteen gbà mí so gbà tó bá gbọ́ lápò àárí rẹ̀ tán tó bá ti fẹ́ pààrọ̀ mí ẹ̀ ẹ̀ gbé yìí náà lóye wọ́n gbé sí bọ́ǹbù bẹ̀rẹ̀ sí ní rọ̀ ṣe mọ̀ pé ẹni tí ò ní ẹ pa yóò lójú ẹ̀ tí wọn náà bá gbiná jẹ àjọ gbọ́ phase one tó dáàbọ̀ kódà tó bá gbé àfi tí jésù bá dé káyé yóò tó lè tòrò wọn gbé sí ìdìmọ̀ gbọ́ títí torí pé you don't have any option now nígbà tí a máa ṣe sáta parí ẹ̀ so ńgbà yẹn wọn náà wá gbé ó gbé tí wá sí ẹ máa gbé sí kí bọ́ǹbù ọ̀bẹ̀rẹ̀ sí rọ̀ à ah, ibi tó dé o tó kò tó o kò tó pé bá a ti tó tà fọ́fọ́ náà lọ́dọ̀ gbélé ìtọ́rù. Ìlúmi bẹ́ẹ̀ nù ọkọ̀ yóò dàn bẹ́ẹ̀ tó kẹ́ fún. náà. náà. náà náà. Náà. Àwọn tó bá jẹ́ pé wọ́n gbogbo gbà. Kò sí ní tó burú mẹ́rin. ìyẹn bí tí ó bá ti já jánábà yóò tu tí ó bá sálù àlá yóò tu tí irun rẹ̀ bá ti hàn ẹ̀hán torí pé ká pa gbogbo orí ẹni súnà anábìsọ̀lá àti ìlànà tọ́ka sí òwú náà dábàá ti fún un débi kó mi ò ní rọ́nà lọ yóò máa tún gbogbo àdébà ti já jánábà àbí wẹ̀ háyò bákan náà tí ó bá ní dé kó mi ọkàn rẹ̀ tí ó bá sálù àlá yóò tu ọlọ́run àlọ́ ẹlẹ́yìn ẹ̀dẹ́ bá ti ṣe pé mọ́tàbù màlìkì ní bá ń tẹ̀lé màlìkì sọ pé kọ́kọ́ pa gbogbo wọn olóòtú jọba pẹ̀lú súnà. lábẹ́ńbẹ́ yẹn dẹ́ ansa tó bá yẹ pé èyí lọ́wọ́ tó ń ti kí sẹ́yìn tó yẹ pé ẹni tó ń sọ̀rọ̀ ni. kò ní sábà tètè tà. nígbà tá à ń lọ sí Ìlọrin ìyá yẹn wá bẹ̀rẹ̀ ẹgbà jésù ariwo ẹni tó bá ní ẹ láyọ̀ tó fi ń kírun. ó tó láyà débẹ̀. bẹ́ẹ̀ni ó ní sọ kúrò ní ẹsẹ̀ wọn náà wà lọ́dún nígbà wo ẹkùn jọ ẹ̀jẹ̀ ẹran òde ìgbẹ́ ó ṣàkíyàn lè fún ẹ níbẹ̀. àwọn ẹ̀kọ́ lọ àtẹ̀yàn lè fún ó sì kẹ́ lọ pé padà ní wọ́n kó fún débi hin wọ́n kó fún débi hin nígbà tó bá ti dákẹ́ àbí tí o bá fẹ́ dákẹ́ lẹ́rọ̀ tó sì rí pé ti fẹ́ débi tẹ̀ lọ gbé gẹ́tí bẹ́ẹ̀ dẹ yẹn kọrin ètò ẹ̀wí ntó màmá ẹ̀dẹ́ agbó orí ti mi tó yé ẹni tí wàá tó pọ̀ dákẹ́ náà lè fi. Ìrè bíjọ́ kata ń lọ nígbà tí wọ́n pariwo ní mọ́tò lẹ̀ títí tàbí dé pọ́ńtì lámẹ́ nínú Matthew nínú John nínú kínní nínú kínní inú tí ń bí mi bí kí n pa inú rẹ̀ máa ń ṣe rẹ̀ bàtà ṣe sùúrù ńgbà tó wá sọ táwa débi kó ti dákẹ́ báyìí tó máa ní tọ̀ gbogbooro àwọn kókó pàtàkì bẹ́ẹ̀ ká mọ̀ nípa ẹ̀sìn ọlọ́run àlàyé wọn ló ń bọ̀ báyìí. <laughs> ah dírẹ́fà ọlọ́wọ́ kábàámọ̀ wípé kí ló ń gba èyí ò láyè sí gan tó fi sọ tá a fi dẹ́kọ̀ òun bí aláyẹ nìkan wọn dáa tó tún lè rótó má mọ́láwọn á sọ pé nìkan kú nítorí ẹ̀ṣẹ̀ rẹ̀ tá ń kú nítorí ẹ̀ṣẹ̀ rẹ̀ wọ́n ọ̀ka bíbélì débì kan nínú bíbélì wọ́n sọ pé àrò ẹ̀rọ ẹ̀ṣẹ̀ kan ò ní rú tẹlomi bóò ló ti wá jẹ́ tó fi wá jẹ́ pé ìwọ́n wá sọ pé Jésù ó kú nítorí tiẹ̀ àwọn èèyàn máa máa tara wọn jẹ́ pọ̀ ó tún ní Jésù ọmọ ọlọ́ọ̀ni dáníyàwó tó bí fọ́lọ̀ àmọ́ atara ẹni jẹ́ ákè bàbá kan obì màkà soso obì sọ́wọ́ ọ̀tún rẹ̀ ọmọ ìyẹn wa rán pé kí wọ́n bò ń lu pa àbẹ́yìn náà jẹ́ ẹ̀kọ́ sẹ́rí ń pọ́n olè sọ̀rọ̀ ni wọ́n ń wù mí bí kẹ́nìkan sọ pé àfẹ́ ìtẹ́ sọ tó wọ́n tún gbọ́ sàárín orí wọn wàlúwàdì títí tá a fi dé wò ń dákẹ́ nígbà tí wọ́n wá ló tó mo ní kó o tó wá sórí ire láyé àti lọ́run àfi kọ́ gba islam àìjẹ́ bẹ́ẹ̀ wàá ṣègbè sínú náà wàá ṣègbè sínú tó máa ń tàn má sì tàn ra rẹ̀ tó tá a fi dínkù wà láì nìkan lè ro tó máa so nítorí de lẹ́yìn báyìí èèyàn gbọ́dọ̀ tí wọ́n lọ báwọn tí àwọn kan wèrè náà láti Ìbàdàn bẹ́ẹ̀ wọ́n sì sọ bọ́ọ̀sì di sọ́ọ̀tì gbogbo àwọn reverend kìnnì kan wọ́n de kìnnì kan mọ́rùn báyìí so wọ́n sáà ń ṣe títí tá a fi dé toll gate number ibi tí wọ́n ti wá instigate mi tí mo fi sọ̀rọ̀ wọ́n ti máa wò ó dé bá ti stress wọn fa hausa náà ọmọ kankan àwọn aróko kan so nígbà tí a wá dé tòlùkẹ́ tù wọ́n wá ní everybody is a person it's an human being only Jesus even Muhammad wọ́n ní be quiet there <laughs> enough will be enough mo bá bẹ̀rẹ̀. <laughs> sẹ́ẹ̀rí ọjọ́ ń gbóná inú mọ́tò yìí sẹ́ẹ̀rí wàhálà wá ti mú àwọn mùsùlùmí dìde bàbá ńlẹ̀ yorùbá sẹ́ẹ̀ bá ń bọ̀ láti ilẹ̀ haúsá gbogbo rọ́bìṣì tẹ gbà bí kò sẹ́ẹ̀ tó lè gbà o ọlọ́ngbọ́ gbígbóná gbígbóná ni tani wọn máa bá ẹnìkan ṣeré kan pẹ̀lú ẹ̀sìn mo ní stop that rubbish even Jesus is a man if you don't know go for a deep research. lẹ́nìkan tó I'm àmì reverend mo ní foolish reverend foolish. do you know who is talking to you? you are calling yourself a reverend. sábà bẹ̀rẹ̀ sábà bẹ̀rẹ̀ ohun mi wá borí gbogbo ohun gbogbo nítorí wọn parí rẹ̀ sí ni pé if you don't return back to your creator in repentance you will perish in the hellfire. wàláì tá a fi wèé kó báyìí kọ́nù tó máa. torí ẹ àwọn mùsùlùmí yorùbá a ní pírọ́blẹ́mù o òjò lásán tó tí tí wọ́n lè ṣe fún ọ bí kọ́sà àwọn ọ̀lẹ́rìí náà wọn lẹ́rìí ju kó adárin jọ́ọ̀nù orin matthew orin emmanuel tẹ́tẹ́ bá ti mọ̀ ẹ́ pé ẹ̀yin náà fire for fire ni tẹ́tẹ́ bá ti gbójú tán rí inú mọ́tò wàhálà ẹ̀ ní kò ní lè preach mọ́. We are in public transport and not in your church. Don't try to change this place to be a church. a rubber. wọn. So and if you say you will do, ẹ gbà fọlọ lónìí. Wọ́n parí wèrè wọn kọ bẹ̀rẹ̀. Kọ̀mọ́ fi kan pé méjì. Wàláhì àwọn náà ẹ̀rì kí wọ́n bẹ̀rẹ̀ sí dẹ́kun rẹ̀. Ó dá mi lójú gbogbo àwọn mọ́tò irú dìbẹ́tì bẹ́ẹ̀ bá ti ṣẹlẹ̀ nu mọ́tò wọn sáà sì rí pé ẹ̀wín ni wọn tẹ́lẹ̀ kaba fẹ́ sọ ẹ̀dá kù lórí ń dòó ní. lẹ́yìn náà bàbá wa máa ń pòwe ìmọ̀ bẹ́ẹ̀ ti pa náà bọ̀ ìtumọ̀ rẹ̀ ni pé ọjà tó kù sábà bà ni wọ́n máa ń lo agodi. ọjà tó tà ẹ dákun mùsùlùmí wo lọ́wọ́ àkíkà kítorí kí mò ń lọ sí Ìbàdàn mò ń lọ sí Èkó mò ń lọ bì kan kí n máa pariwo nu mọ́tò pé kí ni. ẹ dákúta lọ́wọ́ àyíká àfẹlẹ́ yìí ayé àlọ́sọ láti tó sẹ́ni tó bá lọ́nà wọn bá sìn kí ṣe ká máa ṣe wèrè. so àwọn ó dájú àwọn nǹkan tó bí pọ̀ nínú rẹ̀ ní pé gbogbo àwọn tẹ́ bá tá à ń ṣe wèrè yẹn they are specially employed for that. ẹlòmíì ẹ rí i pé ojoojúmọ́ ẹ̀ máa bá nu mọ́tò náà ni iṣẹ́ ti ẹnu so owó oṣù ti ń gbà nù ẹlẹ́ẹ̀kejì àwọn kan wà tó jẹ́ pé they are employed láti dá fitness sílẹ̀ tí wọ́n mọ̀ pé gbogbo táwọn sọ yẹn àwọn instigate yẹn tẹ́ ẹ ti má gbàgbé pé majority of churches ilé ìfowópamọ́sí pamọ́ sí ni wọ́n dàbí ẹni tó lóògùn lé ni yóò máa tọ́jà torí kó lè bá a ríbi lóògùn yìí o bẹ́ẹ̀ làwọn churches yẹn àwọn ará church yẹn rí but the more they know it will be fire for fire wàláhì wọ́n bẹ̀rẹ̀ sí bẹ̀rù yìí but wọ́n dáná ti mọ̀ pé àwọn ń tọyín àwọn ń sọ gbogbo àwọn láyà àwọn láyà kàyà yóò rí i pé chief imam lè yàn kẹ́ yóò tún máa fún ní invitation pé kọ́ wá chọ́ọ̀tì so ó yẹ káwọn mùsùlùmí náà máa fáyà àwọn bíbá yìí fáyà gidigidi ní ilẹ̀ haúsá ẹnìkan wà ní ibi ẹ̀bà ìmọ̀ wá bíi mọ́sálásí wa ń jọ́ọ̀tì tí wọ́n ti sáfẹ́ kásùbà yóò máa lo àgbo torí pé àwọn kiri yóò tó wà plateau wéré wọn ọkọjá gbogbo àwọn kiri yóò rògbò wọ́n dàbí àwọn kiri yóò gbọ́mọ sọ yìí so wọ́n á máa lo àgbo níbi mọ́tíláṣí sẹ́ẹ̀rí tí aníkàwọn èèyàn palẹ̀ rẹ̀ mọ́ wọ́n kú ni wọ́n lu wọn fẹ́ pa wọ́n bá bí ẹ̀dá funfun wọn bẹ̀ lọ́la so wọ́n parí nù ibi tí ó sì tẹ̀sí náà dúró ti mọ̀ pé tí wá à fáyà ni tàmátì yẹn rí kọ́pọ̀lọpọ̀ wọn wọ́n lè wá sí ibi mọ́ṣáláṣí gbà mí kọ́ máa lu aago kọ́ máa ṣe kínní tí wọ́n tó bá fi hàn pé tí ọba tún débì tí ọba tún débì wọ́n kọ́ fẹ̀sẹ̀ rìn kúrò níbí ṣèwọ́kẹ́ ẹ̀rú ọba so gbogbo irú àwọn nǹkan wọn yẹn torí àwọn ọmọ kan wà ọ̀yẹ́n lè jọ́ dàrán àmọ́ yóò tún dáàbò mi Muhammadu kan wọ́n akọ́ tó ń bèèrè so àwọn sọ́ọ̀sì kan wà mọ́ wá wá pé kí nǹkan àwọn polongo fún kí wọ́n á fi mọ́tò lọ sí títí bí parí fẹ́ǹsì àwọn tún padà pa àwọn ń pa àwọn èèyàn mo á ní kí Muhammed ọlọ sọ fún pé tí wọ́n bá tún wá sí irú rẹ̀ lọ́la wọ́n fi ọwọ́ wọn kò gbẹ wọn. a ah, Muhammed ọmọ oh ìhàlẹ́ sí <laughs> fẹ́ yóò sì lọ bá nínú mọ́tò ọ̀pá ìdí rẹ̀. wọ́n ní kí leléyìí kí lọ́wọ́ máa fi gbọ́ wọ́n máa bí ọ dáa wọ́n bá bí ọ dáa ó tún padà wá bí lọ́la wọ́n láì òsèlè wa máa ń gbé. In order to propagate Islam in this area a nídìí àwọn ọmọ tó yẹ kí wà fire for fire. ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí lè pò irun òsè kí mẹ́ra síbẹ̀ yìí mọ̀ sẹ́kì ariwo tí wọ́n mọ̀ paná sí láti inú church wà láì ní gbádùn ní mọ́sálásí. gọ́mìnì àwọn èèyàn bàjẹ́ so àmọ́ tó tó bá ti fi hàn àwọn àkọ́kọ́ síkà tó dalẹ̀ inú ọ̀kọ̀ọ̀kọ̀ wa direct into the church. ẹ ti káwọn wa pariwo pé à ìsìn ilẹ̀ wa mọ̀ gbogbo ìtẹ́yìn ti ń ṣe ń kọ́ ṣe eléyàn lè fún aràn lọ àmọ́ káwọn àmọ́ dákẹ́ yọ ìjọ lọ ìyá ní kó jẹ ní àmì àlékún sàn. ọkùnrin àmà ń pé èèyàn nìkan lèèyàn jẹ́ muslim àárín forty six people ní ibi iṣẹ́. So, basically, in the beginning then, when I asked you the day you are going to meeting during the strike period, and you want to pray, breathe it on as you keep going in one, pray, I do have to master that Even though this is me, you know, that's not to know. Láti ṣùgbọ́n tí wọ́n lẹ̀ ṣùgbọ́n ọkọ̀ mi ò ní ìlú tí wọ́n ṣe tí má ti bí màá kàn máa ṣàlà ó mọ̀ sí mi ní ti màá ṣe tà Ṣé èèyàn lè máa kúrò láàrin wọn àbí kí lè yan lóṣù? àtọ́bà àti bá gbé briefing tá à ń ṣe bá ti fẹ́ di àdúrà yóò dìde yóò sì jẹ́ kí gbogbo èèyàn rí pé èèyàn dìde àbí òye kò sí wàhálà èèyàn ó dìde èèyàn kò ń bẹ̀ ni ẹlẹ́yìn náà mẹ́jọ wọn fi lọ̀kulọ̀ lọ inú ìsìlámù àwọn Yorùbá ń bí ìsanjẹ́ mùsùlùmí wọn lẹ́sìn kankan ẹ mọ̀ káwọn mùsùlùmí sì kírun náà ní jẹ́nẹ́rálì ìlà mọ́rẹ̀ta ti sànà jọ ọdún ni àwọn ètò tún dáa díẹ̀ jọ jímọ̀jímọ̀ ní ní council bi wọ́n ní program kan pé <coughs> at the beginning of each month wọ́n wọ́n invite a, a leader of either of the both religion So wọ́n invite limamu ní oṣù yìí wọ́n invite pastor lóṣù tí ń bọ̀ tẹ bá invite wọn ní kẹta àdúrà torí kó sùn yìí ó lé dá kó ọlọmọdé tẹ bá invite yẹn gbọ́dọ̀ lọ àbí òye ẹ gbọ́dọ̀ lọ because fífi lẹ́gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ Islam lára. So because what do you want me to, to be saying? Who do you want me to pray for? I'm praying for what purpose? Ẹ gbọ́dọ̀ And in any gathering, bá jẹ́ pé ẹ̀yin àtàwọn ilẹ̀ bá jọ wà ń bẹ̀ tí wọ́n ní ah, ẹ kìnnì kan ẹ̀sàdúrà ẹ̀sẹ̀ kìnnì because àwọn máa ń fẹ́ lo all opportunity láti pe gbogbo èèyàn sẹ́sìn kiri yòrò tẹ̀bájọ ní ìsìn àwọn hospital ìjọba ńkọ́ hospital ìjọba ní rújọ́ hospital ìjọba lẹ pé o àwọn mùsùlùmí wà tán ṣiṣẹ́ gan rẹ́gẹ́dẹ́ ńbẹ̀ o tó máa wá síbi sẹ́ aago mẹ́jọ wọn ni kò bẹ̀rẹ̀ sẹ́ pẹ̀lú òkú ọ̀nà aago mẹ́jọ sí eight thirty wọn mọ̀ kọrin chọ́ọ̀chì wọn máa lo aago nínú hospital láwọn òṣìṣẹ́ àwọn òṣìṣẹ́ àwọn òṣìṣẹ́ tó ètò wà ń bẹ̀ ní káwọn mùsùlùmí tó wà ń bẹ̀ ńkọ́ tòun ló fà á ló fi jẹ́ kí tẹ́rí ẹ máa ẹ̀yin náà ẹ máa ṣe nǹkan tí ò ní jẹ́ kẹ́ ẹ rí sẹ́ lọ́jọ́ wájú ẹ tíráì láti gọ̀ fáwọn ẹni tí ń kọ́ yín kẹ́ fi mú rìsọ́ọ̀tù ọ̀dà jáde ẹ tíráì láti gọ̀ fáwọn ẹni tí ó mọ̀ supervise yín kẹ́ mú rìsọ́ọ̀tù ọ̀dà jáde ẹ tíráì láti gọ̀ fẹ́ni tí ó sì interview fún yín kẹ́ rí sẹ́ because ó sì ń bẹ̀ oníbàwò ni wọ́n ti ṣe pín hakikata mùsùlùmí ò sí níbi kankan nàìjíríà yìí ọlọ́run gbogbo a minority nípa ọ̀rọ̀ source of influence ní nàìjíríà àkàpọ̀ ní nọ́mbà ni ṣùgbọ́n àwa òde làwà àwọn tó ń control country yìí báyìí fún ìṣe mùsùlùmí wà báyìí anybody tó bá ti wọ nàìjíríà ó ti mọ̀ pé christian dominated country ni ẹ̀ kàn wá ń bẹ̀ nọ́mbà lásán ni ẹ̀ ní influence kankan so therefore tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ̀kọ́ tá à ń kọ́ yẹn a gbọ́dọ̀ a gbọ́dọ̀ ṣe ìṣe táàbù afẹ́kọ́ yẹn lẹ́ka tó parí ẹ̀ ká kọ́ tán ká sì máa ń yàn lọ́nà táwọn náà fi rí sẹ́ sẹ́rí ní táwọn máa ń ṣe ni wọ́n máa ń fara wọn bọ́ bẹ̀ ibùn gan ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tó máa fi sí ibì kan wọ́n fi wọ́n síbẹ̀ ní kọ́mọ́bàjẹ́ pé ńjọ́ tẹ́nìkan bá wà from outside yóò kó gidi yín lọ́wọ́ à ń bẹ̀ wọ́n wá fi mùsùlùmí ọlọ́bẹ̀ yíyọ bẹ́ẹ̀ ìlà rọ́ṣmà islam ọkàn mọ́ ló kọ́ lásán ni kìí ṣe islam for example ní OAU ń bẹ̀ yẹn àwọn mùsùlùmí ni wọ́n ń lò àwọn ọmọ bẹ̀ wá bí njó ni àwọn mùsùlùmí ibẹ̀ ni wọ́n ń lò láwọn lecturers chief imam university àtàwọn mùsùlùmí yòókù ni wọ́n ń lò láti fi mú káwọn mùsùlùmí bó dáhùn wípé àwọn ti ń lo ìjáàbù tó ń lo nìkọ́ọ̀bù tó ń lo kínní kan àwọn ni wọ́n lò ní ìsìn wọn wá tí wọ́n bá débi pé a must be elected as the amir of MSS ní OAU ní táwọn ọmọ yẹn wá sínú wàláhì ìyẹn ni pé gbogbo báwọn ti ṣe tó àwọn ọmọ yẹn sì tún ní control lórí àwọn student so nítorí ẹ yàtọ̀ sí pé wọ́n ti yan two observers fún wọn nu lecturers tó jẹ́ pé wọ́n máa wá bá wọn ní gbogbo ìgbà tó bá ti ní meeting so ní ìsìn wọn rí i pé kò tó tó kò wá influential tó bíi kí ọjọ́ pé lecturer náà àdì àmì mọ́ni níbo lẹ ti gbọ́ rí níbo lẹ ti gbọ́ rí ṣe Muslim lecturers association àbí àbí student tó ń torí di eléyìí báyìí á rí i pé iṣẹ́ ńlá iṣẹ́ ńlá ń bẹ wájú wa so ẹni tó sì tí yóò padà wá sóògùn kan yẹn onú ọ̀gá ò onú ọ̀gá bíkọ́ sọ̀rọ̀ àríṣẹ́ tó bá sí níbi kankan ìwọ náà ní lè influence so nítorí délé ìkátagbára láti jẹ́ pé káwa náà ká gbìyànjú ká gbìyànjú wá ilá Islam wà backward kìí ṣe nílẹ̀ Yorùbá yìí nìkan sílẹ̀ Yorùbá wọ̀ àmọ́ gbogbo Nàìjíríà yìí wà láàyè sẹ́wọ̀n fi ń Zaria ilẹ̀ nìkan ti lé obìnrin kan lẹ́nu sẹ́ńtórí pé ń borí lọ́yọ́ ní sẹ́nọ̀ ní Zaria mbẹ̀yẹn University Teaching Hospital mùsùlùmí sì lẹ́yìn tó yọ pòfẹ́sọ̀ tó náà tó jọ mazaria tó ẹ rí i islam yẹn ò yé wọn they are not islamic oriented tàwọn ti kà fún náà nítumọ̀ tí ẹ gbọ́dọ̀ yarí fáwọn òbí tó láwọn òbí náà ń fẹ́ kó jẹ́ pé gbogbo ẹni tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ náà kọ́ máa dirú àwọn eléyàn ni àti ẹ bá wà islamic oriented tó lọ́wọ́ bá bá ṣèyàn léyàn gíga wàá rí i pé ministry rẹ ẹ eh, department rẹ anywhere you find yourself kódà bí kiri wà mẹ́rù ọmọ bá wàá sì rí pé tí chance bá wà wọ́n pèsè chance fáwọn mùsùlùmí so nítawọn náà ti ṣe nù even ní church wọ́n wá sẹ́ fúnra wọn ní ìdíjọba graduate ní ìsìn tó bá wá sí church inú àwọn èèyàn ńláńlá tó wà ní church wọ́n á pín credentials rẹ fún wọn wọ́n wá sẹ́ fún ọ so ó yẹ káwọn náà onírú rẹ mosque àmọ́ àbá ni èèyàn ńlá mélòó ni wọ́n á ń kírun wàláì wọ́n ń kírun torí pé ẹni tẹ́ ẹ̀ rí njojúmọ́ náà lẹ́sà lè gbà ẹ̀yìn lágbájá ó tiẹ̀ jáde yunifásitì ẹ̀ bá ní wáṣẹ́ fún sẹ́ni tí ìwà mọ́sálásí ń kọ́ tòtò bá ti ráwọn àfa ìgbàgbé gbóúnjẹkújẹ làwọn náà yóò lè filẹ̀ fún wọn bá tara àbọ̀ nù ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ sẹ́dídú wọ̀kọ̀ rí ẹgbìyànjú gbàgbára yín bá ti ṣe máa ọlọ́run bò sí ní fi wá sí i so láì ṣe kí wọ́n á fẹ́ sí sẹ́ńtórí tó lọ́wọ́ ọ̀ràn lọ.